so èyí ni osólé owó osólé owó tó dájú níbi tí ọdún kù sí yìí tí a bá ríṣẹ́ ìṣe láàrin seven days à ń rówó bí iṣẹ́ ìṣe kéré mọ̀ yìí tá a bá ṣe láàrin seven days à ń rówó ìwọ tó o bá ti níṣẹ́ lọ́wọ́ má ṣiṣẹ́ yìí o ìwọ tó o bá ti níṣẹ́ lọ́wọ́ má ṣiṣẹ́ yìí o ìwọ tó o bá níṣẹ́ lọ́wọ́ má ṣiṣẹ́ yìí o àkọ́kọ́ nìyẹn ìwọ́n tó bá jọmọ yahoo má ṣiṣẹ́ kò lè ṣiṣẹ́ fún ẹ ẹni tó bá ní tí bá mọ́ gba iṣẹ́ tí bá mọ́ gba iṣẹ́ tàbí ẹni tó bá ní tí bá mọ́ tajà tó bá ṣiṣẹ́ yìí mo búra pẹ̀lú orúkọ ọlọ́run ba asiade pic so yẹ yín so ẹ ti mọ̀ mí pé iṣẹ́ tó bá confam wọ́n máa ń filẹ̀ fún wa so kí ni nǹkan tá a tọ́jú ẹ bá mi tọ́jú one thousand naira tuntun hmm, ṣe rí pé lè gan kò tuntun tó so àṣà lò bẹ́ẹ̀ àṣà hmm, lò bẹ́ẹ̀ á jẹ́ bẹ́ẹ̀ ni mo ṣe sọ. So a fi tẹ́lẹ̀ náà ìsásùn báyìí so a wà tọ́jú ọ̀ǹgà gbígbẹ mẹ́ta ọ̀ǹgà gbígbẹ mẹ́ta ṣẹ́rí báyìí a ti tòlé lórí báyìí so ọ̀pọ̀lọ́ lélẹ̀ ọ̀pọ̀lọ́ gbígbẹ mẹ́ta a tòlé lórí báyìí Mm. so eh, ẹ̀kọ́ ẹ̀kọ́ lọ́nà ti pé mẹ́ta báyìí so oògùn ní títò gẹ́gẹ́ mo ti ń sọ fún wa má fi ọ̀pọ̀lọ tẹ́lẹ̀ o ọ̀ǹgàlà má fi ń tẹ́lẹ̀ o ọ̀pọ̀lọ ló máa wà lókè o so a kó bẹ báyìí mẹ́ta ló náà atari àjà mẹ́ta ṣe rí báyìí so àá kó e lórí báyìí kò léwé kankan kò sì ní egbò kankan ẹ jẹ́ á gbé ká jó tá a bá jó tán ẹ ká lọ kó kúnná ẹ ká rọ́ sínú ìgò kan ẹ jẹ́ ká mọ bù sọ́wọ́ láàárọ̀ láàárọ̀ ní nǹkan bí aago mẹ́fà sí aago mẹ́fà àbọ̀ mm, tí ó bá sí ìdíwọ́ nǹkan lára wa nítorí pé gbogbo ohun tẹ́tà bá fẹ́ sí láyé tó bá ti mú kóyá ló mú owó wa a gbọ́dọ̀ wọn kọ́kọ́ ní bí a túdè tá a wẹ̀ ẹ̀ tá a kọ́kọ́ wẹ̀ náà gbogbo tó bá ti jẹ́ nǹkan owó tó bá ti jẹ́ kó bá yá kíní owó la fẹ́ jó mú wa a gbọ́dọ̀ mọ lu atúdè pẹ̀lú ẹ̀ tá a bá lu atúdè pẹ̀lú nǹkan tá a bá sọ̀rọ̀ mú wa iṣẹ́ tí ó ṣe kò ní tẹ́ wa lọ́rùn so á jẹ́ fún gbogbo wa dà wọn ire.